èló náà máa rà ẹ́ ṣé wọ́n mú sìgá ni wọ́n ní twenty naira làwọn máa rà tọ̀ bí twenty naira ṣe wá mọ oúnjẹ mọ́ ṣe mọ̀ wípé iná àpáni fẹ́ni tó mu sìgá ọ̀pá ẹ̀yọ kan báyìí ẹbí léèrè kí láǹfààní tó fẹ́ rí mbẹ̀ àǹfààní tó fẹ́ rí mbẹ̀ ojú kọ́ fa èéfín sórí ọ̀tán ẹ tún máa fà níbi tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá twenty naira yẹn dẹ̀ nìyí o lè fi ra nǹkan míì tí ó sì ṣe ọ́ láǹfà bó o fi rẹ̀ pa ó fi mú gàrí o lè fi ra nǹkan míì tí ó wúlò bó o fi ṣètọrẹ àánú ó gbà ládàá ṣùgbọ́n pé ọ̀pá sìgá kan tọrà twenty naira yẹn kí láǹfààní torí ń bẹ̀ nígbà tó o bá ti lè rí àǹfààní kankan mú jáde ń bẹ ju pé o kàn fa èéfín ságbárí nìkan kò ní ìdí kó o ná twenty naira kó o tó rí teni fà tẹ́nìkan bá ti ṣí ọkọ rẹ lọ síbi sanlẹ́sà ọkọ rẹ̀ gbé mú sí ọ̀fà tó yò kọ bàbá yẹ̀ òní náà tó bá yẹ pé èéfín lọ fẹ́ fà sórí kò ní ìdíkọ̀ náwó owó tó wá ná yẹn ọlọ́run ó bí ọ léèrè níjọba kìyàmà níbi tó ná sí àǹfààní wo iná bẹ́ẹ̀ sì ni ẹnìkan ó ra bàtà kan ó ra ní fifty thousand naira ẹyọ bàtà ẹyọ kan wọ́n wá bi léèrè pé ah ah àpàlélẹ̀ fifty thousand naira bàtà ṣe ẹ̀rí bàtà tẹ̀ ń wò yìí tóun bá ń rìn iṣẹ́ òun jọ mọ́ inú igbó tóun bá ń rìn nínú igbó tí kòtò kan bá ń bẹ níwájú tóun ò ní mọ̀ bàtà yẹn ó máa rìn yóò máa dún òun ó fi mọ̀ pé kòtò kan ń bẹ níwájú ẹ wo àǹfààní yẹn a ti rí owó fifty thousand yẹn ń bẹ̀ torí wípé tó bá ní kò ń ra míì tí ò tó bẹ́ẹ̀ kò ní rí àǹfààní yẹn ń bẹ̀ ní màá fi bí ẹlòmíì tó bá ra ọkọ̀ míì ẹ gbé ah subhanallah tẹ́ ẹ bá rí ọkọ̀ tẹ́ ẹ bá gbọ́ iná lọ́rọ̀ kan twenty million fifty million ló rà ẹ bá fifty million yẹn ẹ bá lára ọkọ̀ yẹn ẹ bá ń bẹ̀ ṣùgbọ́n kọ́ mi sì ń bẹ kò sáǹfààní kankan ń bẹ̀ wọ́n kàn mọ̀ọ́mọ̀ lọ gbówó tó pọ̀ lé lérí ni kí mẹ̀kúnnù ó lè pariwo tí wọ́n bá rí iná pànìyàn ẹni tó ṣe wípé àkúrẹ́ ní ń gbé àbújá ní ti ń ṣiṣẹ́ gbogbo wíkẹ́ndì kò sì lè mọ́wàá àkúrẹ́ sẹ́mẹ̀pẹ́ ni yìí ò lè ra ara fóṣùwájì bọ́fẹ́ hàn rẹ̀ lè mọ̀ nìyẹn kò gbúdọ̀ ra fó kódà kò gbúdọ̀ ra ọkọ̀ tí ò ní ga àwọn ọkọ̀ kan ń bẹ tẹ́ pé àwọn èé fàyè àwọn èé dọ̀bálẹ̀ tó ti àwọn àyà wọn ga báyìí irú ọkọ ló gbúdọ̀ rà torí wípé àwọn ọ̀nà ọ̀dá tí ó fi lè máa gbabẹ̀ kọjá torí wípé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ òun ló ń wá yóò sì lè mọ̀ pé tóun bá ti síná ń pa báyìí ọ̀pá òun bọ̀ nu kì í sọ̀rọ̀ pé ó wúkọ́ lójú ọ̀nà ọ̀rọ̀ àwọn ọ̀nà míì ń bẹ tó ṣe wípé èyàn ò gbúdọ̀ èyàn ò gbúdọ̀ sọ̀sẹ̀ kọjá ń bẹ̀ bọ́ bá sọ̀sẹ̀ kọjá ń bẹ̀ òun ó fìbọn pàdé ẹ̀ nísìnyí ó wá ní ìdí tóun lọ fi ra ọkọ̀ yẹn ni pé ìrìn òun jọ mọ́ kóun ó ní ọkọ̀ tó lálàáfíà bẹ́ẹ̀ tẹ bá wá rí lọ́dọ̀ ẹni tí kò ní five thousand lọ́wọ́ yóò sọ pé náà pa òun lẹ́nu yẹn sì bẹ́ẹ̀ sì ni lójú tiẹ̀ ló ti jẹ́ náà pa pẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìwúlò nǹkan yẹn lọ́dọ̀ ẹni tó rà kì í ṣe náà pa ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbúdọ̀ gbọ́yé nǹkan pè ní náà pa kódà kó ṣe sílé kan lèèyàn ná lórí nǹkan tí ò sí wúlò kankan ń bẹ̀ ẹnu pé n tó kàn fẹ́ gbà tó o fi ná owó tó tóbi lérí nǹkan ẹni pé káyé lè pariwo kò sáǹfààní kankan ń bẹ̀ ẹ rà sọ mí tẹlifíìn báwọn pé èló lẹ́rọ pa aṣọ ní à five thousand lọ́pàá kan pẹ́ bá wà lásọ̀ náà bíi pépà aṣọ tó o wọ̀ tó ṣe wípé o tún lè wọ̀ níjọ́ mi mà wedding gown ìná àpà tó tó kù sí gbẹgbẹjọ kan tá ti wọ̀ náà inú rẹ̀ ò tún lè dùn wípé inú òun dùn lẹ́nìí òun fẹ́ jáde òun wọ̀ jáde sálẹ̀ wọ̀ jáde náà pànìyàn kò wọ́ọ̀tì kéèyàn kó aṣọ tí ò wúlò gbogbo oye tó ọ̀nà lérí ẹ̀ àpàní iná àpànìyàn ìtumọ̀ tá ń pè ní iná àpànìyàn ogun tá a náwó lé lórí tí àǹfààní yẹn ò tó owó yẹn àbí tí ò tiẹ̀ láǹfààní kankan nú àbí tó yẹ pé a lè rí nǹkan yẹn gan láì náwó èèyàn wá náwó lérí ẹ̀ àpàní ń pè yẹn lọ ní wàlá tó ṣeré fún ọlọ́wọ́ ọba tó dá wa ó tú wa lẹ̀ ó ní àwọṣọ ó ní àjẹ ó ní àmú ó wá dè wá ó ní ìtumọ̀ ká má ṣe àpáwó nínú aṣọ tá a fẹ́ wọ̀ nínú tá a fẹ́ jẹ ẹlòmíì in tí ò ní ìdì wọn kò kalẹ̀ báyìí yóò wá fọwọ́ bá té té té gbogbo èyí tó kù wọn kó wọn lọ dànù bẹ́ẹ̀yàn bá délé àwọn èèyàn míì kò sígbà kan àwọn tí ń dáná oúnjẹ fún wọn tí wọn ò ní wà ní kitchen wọ́n sá máa dáná oúnjẹ ẹni twenty four seven bọ́bọ́ adé èyí tí wọ́n dálé ni wọn ò jẹ́ tán wọ́n rú dànù wọ́n ti ti bẹ̀rẹ̀ màálù mẹ́ta mẹ́ta lójoojúmọ́ wọn ò ní jẹ́ tán wọ́n padà lọ dànù bẹ́ẹ̀ sì ni ebi ń pa àwọn ènìyàn kan wala tusrifu ẹ má máa jẹjẹ àpà ẹ má fò omi ẹ má fi ṣòfò kódà tó fi dórí ipa fẹ́ ṣàlùwàlà anábì ní ẹ má taqlilul omi lò téèyàn bá ń ṣàlùwàlà nínú súnà àlùwàlà ọwọ́ á sí omi ẹ̀rọ yaago ẹ̀ ya máa sí díẹ̀ kó o tún pa tún sí díẹ̀ kó o tún pa ìdí nìyẹn tó jẹ́ pé àwọn ilé àlùwàlá kan ń bẹ bọ́ kò í ṣe é sí tó o bá ti sí tó o bá ti tó bíi seconds bíi mẹ́ta yóò tún parẹ́ ó tún tún tẹ̀ ní káwọn èèyàn bá máa fomi yẹn ṣòfò má sọ pé omi pọ̀ kó o fi ṣòfò torí pé dọ́kà ń bọ̀ tẹ́ ẹ̀ bá rómi ó mọ pàtàkì omi tó fi ṣòfò ń jọ náà wàlá tusrifu ọlọ́run ọba ni ẹ má máa jẹjẹ àpà ẹ má máa wọ aṣọ àpà ìmúra àtàpà ẹ má múra bẹ́ẹ̀ ẹ má jẹjẹ àpà ẹ má mumu àpà innahu la yuhibbul musrifin torí pé tó dá wa kò nífẹ̀ẹ́ ẹnikẹ́ni torí ó jẹ́ kódà kó jó ní mímọ̀ kó já àfà ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá ti ń nànà àpà gbogbo ẹni tó bá ti ń jẹ́jẹ́ àpà tó ń mumu àpà tó ń múra nímúra tàpà ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọn nafiul mahaba ìsọpé mi ò nífẹ̀ẹ́ rẹ ó fi ń burú jù fọmọnìyàn níwájú ọlọ́run tọ́lọ̀ bá mi ò nífẹ̀ẹ́ rẹ jàmọ́ ta ló tún fẹ́ fẹ́ràn yàn ìdí yẹn tó fi jẹ́ pé ọlọ́run fi eléyìí sọ bí ẹ̀ṣẹ̀ ṣe pọ̀ níbi kéèyàn ó jẹ́ àpà kéèyàn ó máa fóúnjẹ ṣòfò kéèyàn máa fi nǹkan múmu ṣòfò kéèyàn ó máa fi aṣọ wíwọ̀ ṣòfò aṣọ mi ń bẹ ọkàn pátì ò ló mọ́ ẹlòmíì bẹ tóun sì lè wọ̀ ò ṣe kó fún ọlọ́run onífẹ̀ẹ́ sí ká fi nǹkan ṣòfò ká nánà káwùwà pa ọlọ́run ọba lòdì sí ọlọ́run wá fẹ́ sọ lọ́nà tá a fi mọ bó ń ṣe bínú sí wà náà tó ó wà ní innahu la yuhibbul musrifin. ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tó bá jápa kul man harrama zinata Allahi allati akhraja li ibadihi wa tayyibati minar rizq. kul man harrama. الباطل الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون ọlọ́run ọba ní kúlì ra ànábì sọ fún wọn ọlọ́run tí kúrò níbi ọ̀rọ̀ aṣọ ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé in ọ̀sẹ̀ bọ́ ń lérò wípé bọ́yá béèyàn bá ṣe fi òhò sin lọ́hùn sí lọ́lọ́hùn ó fi gbàdúrà ọlọ́run lòdì sí lójú ọlọ́run ó sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ ọlọ́run ní àǹtẹ̀mí fẹ́ tẹ́ ẹ bá ti fẹ́ sìn mí ẹ wọṣọ nàfìlà kan bẹ owó ọmọlúwàbí là máa ṣe kì í ṣe tọ́lọ́ yá bá ní ádámù kùzúùsì nẹ́tàkùn ìndàkùn lè máa ṣe gbogbo nàfìlà tẹ̀yìn ó bá ti yàn ààbò òhò ni ìyẹn lọ́lọ́run ọba fẹ́ ọlọ́run wá ní ìrẹ́ ànábì kú ìrẹ́ ànábì sọ fún wọn. ọlọ́run ọba ní mẹ́rin ta ló nítàn ta lẹni náà ìsìtìfáàmù yẹn ìsìtìfáàmù ìǹkárí pé ta ló tó bẹ́ẹ̀ tèmi ọlọ́run bá sọ pé báyìí tí ó wàá sọ bá mi ọlọ́run ní mẹ́rin kú mẹ́rin ta lẹni náà ọlọ́run ọba ní ta ni ta ló tó bẹ́ẹ̀ ta lẹ́nu ẹ̀ gbà á tó lè máa sọ wípé yín tèmi ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ kó máa ṣe léèwọ̀ fáwọn ẹ̀dá mi ta ló tó bẹ́ẹ̀ èmi ọlọ́run mo ṣe kẹ́ ẹ wọ́sọ lẹ́tọ̀ọ́ àwọn kan wá ní èèwọ̀ ni ẹ̀ gbọ́dọ̀ wọ́sọ ọlọ́run ní ló nítọ̀. ọlọ́run ọba ní lẹni náà tó tó ṣe léèwọ̀. àwọn nǹkan mèremère àwọn nǹkan ọ̀ṣọ́ èyí tọ́lọ́run ọba mú jáde fún àwọn ẹrú ẹ̀ àwọn nǹkan mèremère tọ́lọ́run ọba fi kalẹ̀ fẹ́yìn ẹ̀dá tọ́lọ́run mú jáde fún yín kó lè máa fún yín náà ta ni wòlíì náà tí ó jáde tí ó wà máa sọ pé ti dè wọ̀ ẹ ló. ní ta sọ. pé àwọn nǹkan tó mọ́ tèmi ọlọ́run ọba tí mo mú jáde lárísìkì fáwọn ẹrúsìn mi ta lẹ́nu ẹ̀ gbà láti máa sọ pé ó ti dèwọ̀ fún wọn ògbúdọ̀ ló. olùyẹ nílẹ̀bí iná àdánù fìlà àyàtì dúnìá. ọlọ́run ọba ní kúlíra ànábì sọ fún wọn àwọn nǹkan mèremère àwọn nǹkan gbádùn ayé tó dáa tí ò takòtò ọlọ́run àwọn nǹkan jíjẹ tó dáa tí ó takọ ọlọ́run tí ó kó bá àlàáfíà ara ẹni tí ó sì kó bá làákàyè. ọlọ́run ọba ní gbogbo ẹ̀ pátápátá ẹ̀yin ní ẹ̀yin náà nípìn inú ẹ̀ nínú sẹ̀mí ayé ń bì kì í ṣe pé torí pé ẹ ti jẹ́ pé kẹ́ ẹ wá máa rùn pa rárá ọlọ́run mi gbogbo àwọn nǹkan tó dáa oúnjẹ ti yín bó ṣe ń jẹ́ tẹni tí ò ṣetọ́lọ́n náà ẹ̀yin ní ẹ̀yin tẹ́ ṣetọ́lọ́n ẹ̀yin náà nípinnu ẹ̀. ọ̀rọ̀ wọn dáwọn nǹkan mèremère wọn yìí ẹ̀yin náà ẹlẹ́tọ̀ọ́ sí i ẹ̀yin tẹ́ jólùgbàgbọ́ òdodo tẹ́ ṣetọ́lọ́n nínú sẹ̀mígbà tẹ̀ ń bẹ láyé. kódà tó bá wá ẹnìkan ò ní bá yín pín ẹ̀yin tẹ́ bá ṣe tọ́lọ́run nìkan lẹ́ni àwọn nǹkan mèremère kèfèrí òní níbẹ̀ ṣùgbọ́n láyé ń bí àwọn náà lè ní ẹ̀yin náà ó ní ẹ̀jọ̀jọ̀ pin mọ́ra yín lọ́wọ́ ṣùgbọ́n tó bá di jọ pé ń dalẹ̀ kì í á mọ́ káálí sọ́tà làkún. ṣùgbọ́n gbogbo àwọn oore inú àlìjẹ́ ní àwọn nǹkan mèremère pátá tí ń bẹ ń bẹ khalisatan yawmal qiyamah tẹ̀yìn nìkan ni a ti sàdáyẹn rí ẹ̀ fẹ́yìn tó ọba ṣe tọ́lọ́wọ́n ọba nìkan láyé yín nìkan lẹ́ẹ̀ni. kàbálíkà ló fásitì ọlọ́wọ́n ọba ní báyìí làwa ṣe ń ṣàlàyé fún ayé àwọn ọ̀rọ̀ ọlọ́run èyí tí ò yé yín èyí tẹ́ ń lò fẹ́ẹ́nú ọlọ́run ní kadhalika nufassilu al-ayat báyìí làwọn ọlọ́run bá a ṣe máa ń ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ àlàyé ọ̀rọ̀ ọlọ́run nìyí lè ká omi àlàmú fún gbogbo ẹni tó nìkan ṣe gbogbo ẹni tó bá lọ́rọ̀ gbọ́ tó fẹ́ mọ̀ àlàyé lélẹ́yìí. àfọ àwọn ibùn kẹsìrì wọ́n ní yakulu Allahu ta'ala raddan ala man harrama shay'an min al-ma'akil awil masharib awil malabis min tilqa'i nafsihi min ghairi shar'in min Allah. wọ́n ní àyà yìí ọlọ́run ọba fi dọ́rọ̀ padà sáwọn kan lẹ́nu ìmọ̀ látara ìlànà èṣù tí wọ́n ń tẹ̀lé àbí ìmọ̀ látara àṣejù nínú ẹ̀sìn tí wọ́n ń rò wípé ìmọ̀ ni tàwọn ju tayé lọ àwọn tọ́lọ̀ wọn bá tó ṣe lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan jíjẹ wọ́n sọ déèwọ̀ fáwọn èèyàn àwọn nǹkan tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ nínú nǹkan múmu wọ́n sọ déèwọ̀ fáwọn èèyàn àwọn tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ nínú àwọn aṣọ wíwọ̀ wọ́n sọ déèwọ̀ fáwọn èèyàn látọ̀dọ̀ tara wọn láì ṣe pọ́lọ̀ ló ṣe léèwọ̀ gbogbo àwọn wọ̀nyí lọ́lọ́wọ́n bá ń bá wí ẹni bá wọlé ìṣọ wọ̀nà máa ah, fà bó ló ṣe jẹ́ lókùtù àwọn léèsì míì ń bẹ o tó ṣe pé bí àkísà báyìí ni o tó ṣe pé gbogbo òwò ara ni ó fi ilẹ̀ èèyàn kọ́là ń sọ o ṣùgbọ́n torí pé wọ́n láti pè ní léèsì torí pé léèsì látara làṣọ iná làṣọ iná làṣọ náà ti mú jáde gbogbo èèyàn bá ní à ká má bàa wọ náà náà ni. La ń ṣe tọ́lọ́run tó bá gbé léèsì ní ọ̀hà gbé awọ náà à ní wọ léèsì ma má bá rẹ̀ ní tọ́wọ́ léèsì náà haram haram àà níbo lọ́wọ́n bá ti ṣe léwọ̀ èèyàn lè má fẹ́ràn rẹ̀ o lè má léèsì lè má wù ọwọ́ o lè má nífẹ̀ẹ́ rẹ̀ torí pé kì í ṣe gba aṣọ oníkàlùkù ló ní tẹ́sítì tó wù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì èmi bí ẹnìkan aṣọ obìnrin lèmi ká léèsì ọkùnrin tí bá ń wọ léèsì má rò pé ah aṣọ obìnrin ni àmọ́ mi ò tó bẹ́ẹ̀ kí wọ́n sọ wípé ọlọ́run aráàmù ni ara ah, o in tí ó wù ọ́ o lè má wọ ẹlòmíì in tó sì wù ẹlòmíì o lè má wù ọ́ bẹ́ẹ̀ lómi bá sì ráwọn gíní tó gbẹ tó lálàáfíà o lè ní ọ àwọn aṣọ ẹ̀gẹ́dùn lásán lélẹ́gì lọ́dọ̀ ẹlòmíì sì ni yìí gbogbo aṣọ tó ní láyé gíní lòún rà kẹ́nìkan wá ní ah àwùjọ gíní ẹ ò lọ wá tẹ́rù tẹ́rù lásọ ẹni ọlọ́run kan wá bọ̀ palaro ẹbí lè rí pé dákun níbo lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba fi ni kulman harro mazinata Allah bó ṣe rí yẹn kì í sọ̀rọ̀ àwàdà jàmọ́ ọlọ́run ò fi sẹ́nì kankan lẹ́nu láti pè nǹkan kan ní haram láì ṣe pé ọlọ́run ló ṣe nǹkan yẹn ní haramu ẹnu rẹ̀ ò gbà á tí wọ́n bá ní o lo nǹkan yẹn ó nídìí tó fi lò lò ṣùgbọ́n o gbúdọ̀ ṣe ní haramu fún yàn ẹ̀rọ ẹni tó ra ọkọ̀ tí ń lo ọkọ̀ ó pè láramu wà bóò ló ti jẹ́ aramu ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo nǹkan ọ̀gùn tí ń bẹ láyé lásìkò ànábì gbogbo ẹ̀ lànábì gùn ànábì ní kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì ní ràkúnmí ànábì ní ìbáaka ànábì lẹ́ṣin bàbá wa ra àfáà kan tó ní Toyota tó ní jíìpù tó tún ní kíni ẹ́ èmi ò máa mi ò mọ̀ tó ó ti ẹ̀yìn lẹ́ẹ̀lẹ́ tó wá ní gbogbo èyí tán náà àfá yọ wọná ó sì lè náà. bẹ́ẹ̀ sì ni ọkọ̀ kọ̀ọ̀kan ló níṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ilos o lè lọ fi kẹrù o lè fi Camry oh, lè fi kẹrù ẹrù tí ilọ́ọ̀sì ó kó Camry ò lè kó ọwá ní ilọ́ọ̀sì ó ní Camry ó tún wá ní Jeep iṣẹ́ ọ̀kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni kẹ́nìkan wá sọ pé látara pé ó ti ní méjì mẹ́ta yẹn pé ah, haram ọ̀daràn ìjọ gbọdọ̀ kìyàmù ah, ó ṣe dáràn ọlọ́run ní kúlì mọ́ni harrama zinata Allahi allati akhraja li ibadihi. kúlì lókùrú ìgbà tó ṣe wípé ọ̀nà tó fi kó jẹ́ yẹn kìí sọ̀nà haram ọ̀nà tó fi àníyàn tó fi ní kìí sàníyàn pé kí mẹ̀kúnnù ò jẹ́ tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ tó ṣe wípé ìwúlò lílò bùkátà fún lórí àlámọ̀rí rẹ̀ pò gbúdọ̀ ni èyí lówó lọ́wọ́ wà ṣe ọ́ láǹfààní kó yàtúmọ̀ ẹ̀ anabi ni ni'mal malu sọ́ọ̀lì bíyàdì rọ́júlì sọ́ọ̀lì anabi ní máa ń owó re lọ́wọ́ ẹni re torí pé ẹni tó bá jẹ́ ni re olùsìn lọ́hún tọ́lọ̀ ń wá fún lówó yóò mọ owó yẹn lò lójú ọ̀nà tó dáa lójú ọ̀nà tọ́lọ́hún a kì í sọ pé nǹkan kan jẹ́ haram àfi kárẹ̀rì ẹlòmíì lẹ́ni wọ́n lè sọ pé haram ni kéèyàn máa jẹ product kìnnìkan haram ni o mùsùlùmí ò gbọ́dọ̀ mú coca-cola ta ló pè mu bẹ́ẹ̀ bá rí nǹkan kan púrúfù ń bẹ̀ tó jẹ́ kó lè kópa lára bá làáfíà èèyàn ìyẹn lẹ́sọ wípé àpúrúfù ẹ̀ wípé nǹkan báyìí ó ara ẹni bọ́ bá wù yẹn jẹ èèyàn jẹ bó bá sì wù yẹn jiná sí ṣùgbọ́n kéèyàn wá pé ọlọ́run ti ṣe ní níbo sọ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kéèyàn ó sọ́ra fún èèyàn lè má nífẹ̀ẹ́ ìgbà mi wọ́n béèrè béèrè mi lọ́wọ́ àfa àwọn àfọ́ sọ pé ó lẹ́tọ̀ọ́ kò sí tó burú bẹ́ẹ̀ àfa ò sì ní ṣe nǹkan yẹn ọ̀nà ẹ̀bẹ̀ tẹ̀yìn ò ń ṣe nǹkan yẹn pé tó pòun ò ṣe yẹn ìyẹn sọ pé kóun ò sọ ni gbúdọ̀ ṣe déédé níbi ọ̀rọ̀ gbúdọ̀ ṣe déédé níbi ìmúdájú ẹ̀sìn wa torí pé ò lọ́kọ̀ ó sọ pé ẹni tó bá ti gbọ́ kò ní wà tó bá rí jọ́kejì ẹ wá tún béèrè béèrè yẹn àpá ọkọ ṣébò nínú Islam ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ ọ̀rọ̀ tún ṣe wá tún pọ̀ lérí ẹ̀ lánàá ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ ọlọ́run ò fáṣe jù nínú ẹ̀sìn ọlọ́run ò fẹ́ ìntọ́lọ́run ò bá ti ṣe léèwọ̀ kámọ̀ pé léèwọ̀ ìntọ́lọ́run bó bá ti ṣe léèwọ̀ kódà kí gbogbo ayé máa ṣe ká sọ pé èèwọ̀ ni ọlọ́run bá fi sọ̀rọ̀ yẹn láti fi dé ìsìn padà sáwọn ẹlẹ́bọ àti sí gbogbo àwọn tó ń ṣàṣejù nídìí ẹ̀sìn ìtọ́lọ́hún ò ṣe léèwọ̀ tí wọ́n sọ dé èèwọ̀ fúnra wọn ìtọ́lọ́hún ò ṣe ní haram tí wọ́n ṣe léèwọ̀ léra wọn lérí wọ́n ṣe léèwọ̀ láwọn ìyàwó wọn lérí wọ́n ṣe léèwọ̀ láwọn ọmọ wọn lérí irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lẹ́ṣẹ̀ níwájú ọlọ́run torí pé ọba ní kúlìmọ́ni ọ̀rọ̀ ọmọ sí ìnàtàlá. قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة wa nínú àyà wípé àwọn nǹkan mèremère tọ́lọ́run dá sáyé dá ni Ọlọ́run ò lọ́kọ̀ ọ̀gùn ò àwọn nǹkan mèremère tá a rí yẹn ara wa bá fi ṣe síbẹ̀ ká lè jàǹfààní ẹ̀ ọlọ́run bá fi ṣe bọ́lá ń ṣe wá ṣe yẹn a fún ẹni tó bá wù nínú ẹrú ẹ̀ láyé ó ṣe tán ọlọ́run kò ṣe tán ọlọ́run ọlọ́run á fún lọ́kànnàbí lòbíyàs dàdó lábí búlgìnà lákàánà kùlù làbí ibi mìsìlà kọ́rùnà lákàánà kùlù làbí ibi mìsìlà لوكان باللب يزداد اللبيب غنى لكان كل لبيب مثل قارون لكان كل لبيب مثل àwọn nǹkan mèremère ayé tẹ rí yẹn kò ní túmọ̀ lọ́dọ̀ Ọlọ́run mo kọ́lé kò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run mo ń gun ọkọ̀ tó dáa jù lọ nínú ìlú kò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run ní kèfèrí ò ní níbẹ̀ ṣùgbọ́n láyé táwa yìí bó bá wu ẹni tí ò ṣètò ọlọ́run rí láyé ọlọ́run kó owó ẹ̀ fún tó gbé kò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run làáfàá fi sọ wípé mo gbọ́n kọ́ ni láwùká nàbí lóbi tó bá yẹ pé kéèyàn ó gbọ́n láwùká nàbí lóbi azidado lábí ibùgínà tó bá yẹ pé kọ́pọ̀ ló pé tó bá yẹ pé kéèyàn ó gbọ́n bérebére lèyàn fi máa lò lọ lákàánà kò ló làbẹ́ẹ̀bẹ̀ mẹ́sẹ̀ làkọ́rùn-ún náà lákàánà kò ló àmùgọ̀ ẹni tó fọ́nú wọn ò ní rí nǹkan kan láyé ọlọ́gbọ́n nìkan ni ọba máa lówó ṣùgbọ́n sórí bẹ́ẹ̀ ẹlòmíì ó ní sẹ̀kẹ̀ndúgbẹ owó lọ́wọ́ nǹkan kò yé ẹsẹ̀ tún máa júwe rẹ̀ fún ni pé níbo ni wọ́n kọ́ sí bí ẹ bá ní gbogbo ẹ̀ ọyá lọ kọ lẹ́tà yẹn wá fún mi ká fún mi kí n gbọ́ létí ọyá gbé wá kí n sáyẹn èyí tó wọ́n máa ṣe nìyẹn. bọ́ ọ bá sì sọ pọ́n fọ́nú ebi ọ̀pá ọ́. yẹ́sì dáadùn lábẹ́ bókinà lákàánà kò ló lábẹ́ ẹ̀bẹ̀ mẹ́fẹ̀lá kọ́ọ̀rù náà lákàánà kò ló lábẹ́ ẹ̀bẹ̀ mẹ́fẹ̀lá ká gbọ́n ọgbọ́n jù lọ ní ti ká lóye òye tiẹ̀ ju tiẹ̀ lọ níbi ká ríta ìwọ tún ríta jù lọ ṣùgbọ́n lọ́n kọ́ ọ sábẹ́ àlámọ̀rí bọ́rọ̀ táyé ṣe rí lèyẹn gbúdọ̀ fi mu níwọ̀n kò nítumọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run tó bá yẹ pé ilé ayé nítumọ̀ ọ̀rọ̀ ilé ayé ìdí nìyẹn tó fi jẹ́ wípé ṣé mùsùlùmí tó lọ́kọ̀ oníláàdá lọ́dọ̀ ọlọ́njọ́ tí ò lọ́kọ̀ lọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí láàdá kankan mùsùlùmí tó kọ́lé láyé so nípò lọ́dọ̀ ọlọ́run jẹun tí ò kọ́ lọ ò nípò wọn kan níwájú ọlọ́run kò sí kò fi nǹkan kan kò sí lára kankan bẹ̀ láàfin lè mọ̀ wípé ọlọ́run ò fún nítumọ̀ kankan ìdí nìyẹn tó fi fọ́nká ó lè ṣètò ọlọ́run gan kọ́ fún ọ ní kankan mọ̀ wàá rò pé ah wọ́n ọlọ́run bó ṣe ah mo ṣe ń sin ọ̀tọ̀ yìí tí mo sì ń kírun wákàtí márùn-ún eyín kọ́ lọ́lọ́run pè lóore tó fẹ́ fún ọ ìyẹn kọ́ ìyẹn kọ́ tó bá kàn fún ọ láyé ó fi ṣe ni fún ọ ní torí pẹ́ lómi ń bẹ ọlọ́mọ kí mo fẹ́ kó wà lè jẹ́ náà ṣùgbọ́n tí ò bá ló lọ yóò di kèfèrí ọlọ́run wàá wò pé ẹ̀jẹ̀ ń fún lówó kó bá a lè máa ṣe tèmi ọlọ́run torí pé mo fẹ́ kó wà lè jẹ́ náà tó bá lọ tòsí ní yọkọ̀tọ̀ lọ́hùn ẹlòmíì sì ń bẹ ọlọ́mọ pé tó bá lówó lọ kò ní í ṣe tọ́lọ́hùn òun sì fẹ́ kó wà lè jẹ́ náà ọlọ́run bá àfòkọ́rọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ní òsìun lọ́ba láàmú ọlọ́wọ́n kó sọ wá ń bẹ̀. so látara àdé eléyìí àlámọ̀rí ayé yẹn kò nítumọ̀ sọ́lọ́hún ìdí nìyẹn tọ́lọ́hún fi fọn ká ìwọ tó ṣe tọ́lọ́hún ìwọ náà ò ní bó bá sì wọ ọlọ́hún ó lè mọ̀ ní ẹni tí ò ṣe tọ́lọ́hún náà tó tiẹ̀ ní òsọ́lọ́hún yóò ní bó bá sì wọ ọlọ́hún ó lè mọ̀ ní ọlọ́hún fọn orí ayé yẹn ọlọ́hún fọn ká ni ọlọ́hún ọba fi sọ wípé. قل هي للذين آمنوا في الحياة الدنيا ọlọ́wọ́ bá ní gbogbo àwọn nǹkan mèremère ilé ayé yìí ẹ̀yin olùgbàgbọ́ òdodo láyé ń bí ẹ̀yin náà nípìn nínú ẹ̀ ẹ má ṣe léèwọ̀ fúnra yín ẹ̀yin náà nípìn ẹ̀ wa ọmọ Auf sàábẹ́ ni owó ń bẹ ó ń bẹ nínú àwọn tí wọ́n yé ṣe sàábé nínú àwọn àfa àfa àwọn abdullahi ibn mubarak àfa ni fún imamu buhari ní tìmọ̀ àfa ni ní towó olówó ní tó buhaya ọlọ́run a máa papọ̀ yóò papọ̀ báyẹn pẹ́ni tó bá wù bó bá sì wù ọlọ́run afunikan agbàkan níbẹ̀ làáfà kan fi sọ pé rọbí náà kí símọ̀ ẹ̀ta bá rọfí náà lana ilmu walil juhalu malu lana ilmu walil juhalu malu. وقينا قسمة الجبار فينا لنا علم وللجهال مال àfáà wá rò títí títí wá ní tọ́ táàfọ́ ọ̀bá ló lọ ó yọnu sí ìmọ̀ tọ́lọ́hún fún ìmọ̀ ìpín tọ́lọ́hún ọba pín fún onímímọ̀ tóun ló lọ ìmọ̀ tó fún yẹn oore tó tóbi ni torí pé ìmọ̀ torí pé ìmọ̀ tó bá dójú ẹ̀ yóò attract owó yóò pe ipò yóò pe iyì yóò sì pé àjùlọ làáfà yìí fi ní para àwọn kóun fẹ́ lé owó àfà òbúdọ̀ ní para àwọn. bó tilẹ̀ jẹ́ pé mùsùlùmí òbúdọ̀ máa sọ pé ọlọ́run táwọn ló sì òsì ọlọ́run òsì èyí tí máa ń múyàn dárun òun tọrọ ẹ lọ́dọ̀ rẹ lá mùsùlùmí èyí tọrọ ẹ mùsùlùmí òwúrọ̀ ọmọ tọrọ bẹ́ẹ̀ yóò máa sọ kọ́lọ́ bára ti na fi dúnìyà hasana tán wà fìlẹ̀ akhirati hasana wà kìnà adhaban ibi kọ́lọ̀ ń bá wa ní kí tiẹ̀ ó bọ́ sí gbà fọ́lọ́ ẹni tọ́lọ̀ wọn bá wa fún ó fi dán wò ní ẹni tí ò ní náà ọlọ́run bá fi dán wò ní ìwọ tó bá wa ní ẹ rí i gẹ́gẹ́ bí irinṣẹ́ láti fi rí tọ́lọ́n ṣe ni má rí gẹ́gẹ́ bí irinṣẹ́ tí ó tún gbé ọ jìnnà sọ́lọ́hún ọlọ́run ọba fi lòdì sí kéèyàn ó lanu gbàgà kéèyàn ó wá sọ àwọn tọ́lọ́hún ò ṣe léèwọ̀ bóyá nítorí pé ò ní nǹkan yẹn bóyá nítorí pé o lè ọwọ́ rẹ ò bá kọ́ ọ wá sọ pé haramu ni fáwọn èèyàn ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run ọlọ́run ọba ní gbogbo dáadáa lẹ́ ayé yìí àwọn onígbàgbọ́ òdodo ẹ̀yin náà níbẹ̀ ọlọ́run ọba lẹ́yìn tẹ́ gbọ́ lọ́run ọba gbọ́ àṣàdéhùn pé ẹ tòsí pé gbogbo yín òsì ni gbogbo yín ó ta látara pé ẹ ṣe tọ́lọ́run ọlọ́run rárá orí dáadáa lé ayé yẹn bó ṣe ń jẹ́ tẹ̀ ó ṣe yóò máa jẹ́ náà àmọ́ tó bá rí gbéjà lè ọba ní báyìí ni a ṣe ń ṣàlàyé àwọn àmì ọlọ́run tí ò rújú afẹ́ni tí rújú bá ń bẹ nínú làákàyè ẹ̀ lókù ọlọ́run ṣàlàyé fún wa wípé ẹ̀sìn lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run èèyàn gbọ́dọ̀ bo òwò ara rẹ̀ kó tó sin lọ́hun gbogbo ìlànà ẹjọ́sìn tó bá ti mú kásìn ní òòhù kágbà pé tìlànà èṣù ni kì í ṣe lànà tọ́lọ́hun bákan náà ọlọ́run sì jẹ́ kó yé wa nínú alukur'an ipò dájúdájú ọlọ́run ọba tó dá wa ó fẹ́ ìbẹ̀rẹ̀ tó bá ṣe fún wa ká lò ó sójú ọ̀nà tọ́lọ́hún ká má ṣe ká má nànà àpà ká má sì ṣe fàárì pẹ̀lú èyíkéyìí inú tọ́lọ́hún ọba ṣe fún wa nítorí pé tọ́lọ́hún ọba fún ọ yẹn o gbúdọ̀ ṣe fàárì lérí ẹ̀ tó bá lè ronú jinlẹ̀ ní torí pé màá bá iná kọ́mdọ́tì àìní wọ́n ti bá àti há. يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال يغير الله من حال mélòó mélòó lẹni tó nímọ̀ nígbà kan rí kí ò sì mọ̀ nǹkan kan mọ́ láàrin ka bíjú káyà kò sí tí ó lè ṣẹlẹ̀ mélòó mélòó lẹni tó ní ó ní owó ó ní ọlá ó ní ipò láàrin ká bíjú káyà wọ́n gbàgbé ẹ̀ kò ní nǹkan kan mọ́ mélòó mélòó lẹni tó lálàáfíà láàrin ká káyà ó di ẹni tí ó lálàáfíà mọ́. bẹ́ẹ̀ ni ọkọ̀ bọ́ ti àìní وجباتها يغير الله من حال إلى حال يغير الله من حال gbogbo èyí tọ́lọ́run bá sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká ṣe pẹ̀lẹ́ kò sí nǹkan kan fi ṣe fàárì kò tó ṣe torí pé ló ní kọ̀ǹtró nǹkan yẹn ọlọ́run tó ní ló tó ṣe léwa lérí àfikọ́ra máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó máa bẹ lọ́hùn torí pé tọ́ bá ṣe fáàrí ọlọ́run lè gbà kúrò lọ́wọ́ ẹ ẹni tẹ wá rò pé kò jẹ́ nǹkan kan ọlọ́run á gbé fún látara àdí eléyìí ọlọ́run bá ní kadhalika yufassilu al-ayati liqaumin ya'lamun. kadhalika yufassilu al-ayati liqaumin ya'lamun. báyìí ni ọlọ́run ọba ló ṣe ṣàlàyé àwọn àmì rẹ̀ fún wa àwọn ọ̀rọ̀ ẹ̀ fún gbogbo ẹni tó bá nìkan ṣe gbogbo ẹni tó bá mọ̀ pọ́lọ̀ ń ló ní ọlá òun ló ní ipò lọ́dọ̀ àlàyé nì ọlọ́run ò sì fẹ́ kéèyàn ó mọ gbélé ayé ẹlòmíì ó mọ yóò mọ wọ́n ń pe eku kan ní ìléfà kéèyàn ó mọ ṣe bí ó lẹ́rẹ́ ó ní o yóò mọ ṣe bí ẹni pé òun ní gbogbo ìyá ilé ayé jẹ kẹ́ ẹ má bàa lè sọ pé kọ́ náwó kẹ́ mọ́ bá wò gẹ́gẹ́ bí ẹni tó ní ìyún ń tún burú lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìyún burú lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò máa kárí mọ́nú ni tó bá ti di bí kó náwó kó sì dáadáa owó ń dà owó ń dà kò sí kò sí kò sí bí ìṣe ń sọ pé kò sí kò sí yẹn ọlọ́run sì máa bá gbà bẹ́ẹ̀ ẹ mọ̀ rí tó kó lọ́wọ́ ṣùgbọ́n ìwúlò owó yẹn ìwúlò kò sí náà ni ó máa jẹ́ látara àdí eléyìí bọ́ ọ bá ní jẹ́ kí wọ́n mọ̀ pò ní bí o bá sì sí wọ́n mọ̀ pò ní ṣùgbọ́n ó lákìtìyàn ó ní ìwà ó ní ìfọmọlúàbí ṣe àwọn èèyàn tó bá ní lọ́wọ́ ni ìbáṣe ṣùgbọ́n lómi ń bẹ ó ní kò ní í ṣe kò tún ní fi ìwọ ọmọlúàbí hàn gbogbo àwọn àṣeṣe. ìlàwà ìrìn àbá dàbìnà látó wọ́n lé gbogbo ẹni tó bá ti yahun kódà kó ló lọ gbogbo àtẹ bá ti rí ọ̀háyé ló fákẹ̀rì àmì òsì lẹ́ẹ̀mọ́ rí lára rẹ̀ gbogbo ẹ̀sì rẹ̀ lómi kò ló lọ́wọ́ fakir aláìnẹni àmọ́ àwọn èèyàn mọ̀ òrùkú bóyá olówó ni ojú olówó ni wọ́n fi máa wò nítorí pé nínú díẹ̀ tó ní yẹn yóò tún ṣe ju olówó míì tó já òun lọ nínú díẹ̀ tó nìyẹn àwọn yóò wá máa rò pé bọ́yọ́ ní bẹ́ẹ̀ sì ni kò ní ìdí nìyẹn tó fi jẹ́ pé mùsùlùmí ò gbúdọ̀ yahun ẹlòmíì yahun débi wípé lérí pé kò sáfẹ́ fún ìyàwó lówó ọbẹ̀ magi ni ó máa jẹ̀kọ́ magi ni ọbẹ̀ sí alẹ́ tó bá wọn ṣé àmọ́ pé èèyàn ò lè kú gìrì jẹ magi lẹ́ẹ̀kan so bí ẹ̀kọ́ mẹ́fà magi kan ó fi jẹ̀kọ́ mẹ́fà bẹ́ẹ̀ sì ni owó ń bẹ yóò ní à ah, nǹkan tí wọ́n kọjá ojoojúmọ́ máa ṣe bẹ̀ ẹlòmíì ka ẹran la yóò ka ẹran àtẹjá yóò kà ọ̀dọ́ rẹ̀ ní ìsásùn ọ wà àwọn ìyàwó ọmọ tẹ̀bà tán bá ti tẹ̀bà gba ọbẹ̀ sí ọ̀dọ̀ ẹ ti ni bàbá ti lọ gba ọbẹ̀ ìyàwó gan lálẹ́wà tọ̀ a ti ro màlá tán o mọ̀ ń bọ̀ mo lálejò lọ́wọ́ wọ́n fẹ́ wá gbọ̀bẹ̀ òun ní ọ̀tọ̀ bẹ̀ òun ní ọ̀tọ̀ bẹ̀ fún gbogbo wọn kí ni ìdí tó fi ṣe bẹ́ẹ̀ kọ́mọ̀bà kọ́bẹ̀ jẹ kẹjá mọ́ba nínú ọbẹ̀ ó ti síru ẹ̀ ó ti ka iye ọjà yẹn kódà tó bá jáde ńlé tó bá fi gàárì lẹ̀ yóò tún rọra fi nǹkan kan lé orí gàárì yẹn in tó bá change tó bá ti rí ah ta ló débì. àrùn gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ti fi gbèdéke sárísì kí ẹ lọ́dọ̀ ọlọ́run. wà á tún kàlẹ́ ìmọ̀ ọmọ tàbí nǹkan tó tẹ́lẹ̀ bàbá yẹn. وعدوا كريما tàmí kẹfìrà jẹ ẹlòmí ìyàwó débi wípé ọ yàwó sí rẹ̀ kò ní jẹ nǹkan gidi lérí ikọ́ mọ́ ná owó yóò bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ tí èsè torí tọ́lọ́hun sẹ́ni tó febi parẹ́ ó ní ó fún yàn lóúnjẹ nítorí kọ́ mọ́ náwó bẹ́lẹ̀mí bá wá jáde láyé tó bá wá síbẹ̀ rí ẹ̀ lókè ẹwà kan owó láàyìnlá bàbá ọkọ̀ fòbi parẹ́ àwọn tí ọ̀wá bá ṣiṣẹ́ owó yẹn àwọn àmọ́ náwó yẹn nígbà tó bá lọ inú yẹn tó fi jẹ́ pé jẹun tó da eyín ògùn oníjẹ́ ọmọ síkì wọn tó da gbélé tó da bọ́ọ̀ bá ti lọ ẹlòmí ń bẹ yóò wá lọ ilé tó chíìpù jù ó wá lọ wálé kan bíi bọ́sikọ́tà kan tó ṣe wípé wíńdò rẹ kò tóbi tó aago yìí ventilator wa gbé torí pé kó lè kówó yẹn ó lè chíìpù dáadáa ẹ wà á rìnrìn bíi wákàtí kan kẹ́ tó dé tọ́lẹ́ẹ̀tì léhun àti léwẹ̀ wọ́n wá ní ẹ̀hẹ́n orí kí ló dé fi gbalẹ̀ yìí yóò nítorí wípé òun òun dá owó jọ tóun fẹ́ fi kọ́lé tóun bá gba owó tóun bá gbalé tówó rẹ̀ pọ̀ òun ò ní rówó tùjọ láti kọ́lé ìmọ̀tẹ́ irú eléyìí ní ìsìn owó díẹ̀díẹ̀ lòun san òun á ń ṣèfò owó kó lè fi kọ́lé subhanallah sẹ́yìn a máa ṣèfò owó lé gbogbo ẹni tó kọ́lé ẹ ló fi wọ́n lérè ìyẹn ẹ ẹ yọ kàn máa wá náà ni ẹja tún fi blọọkù méjì yìí sí blọọkù méjì ọba di hundred ẹ̀wẹ̀ lóni sìmẹ́ǹtì sìmẹ́ǹtì kan ẹ̀kúfẹ̀ kára twenty wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yóò bá dilé sọ́gbọ́ ẹni tó bá ti rò pé òun gbọ́n ọlọ́run ó filẹ̀ pẹ̀lú ọgbọ́n rẹ̀ náà yóò àmọ́ gbé inú ilé tí tó bá gbé inú ilé ó jẹ́ yóò jẹ ọmọ yóò jẹ ìyàwó owó tí ọ̀fẹ́ nà yẹ yóò nà lọ́sibítù oúnjẹ tí ọ̀fẹ́ jẹ tí ó sara lóore yẹn ilé olóògùn wọ́n bá tó fún wọn nìkẹ́ ilé gbádùn ni o bẹ́ẹ̀ sì ni àwọn oúnjẹ kan tó dùn bẹ tó yẹ kó jẹ tí ò ní já ìsanwó tí ò ní jí ó ṣe kò ní jẹ ṣùgbọ́n tọrọ láti dọ̀rọ̀ hospital ní ìsìn ògùn yẹn àwọn ògùn tó kóró yọ̀rọ̀ yọ̀gbà abẹ́rẹ́ yóò gbogbo ẹ̀ èyí tó yẹ kó fi jẹun èso tó da olówó nìkan kọ́ ní jèso ìyẹn àti ẹ̀ṣẹ́ ń jọ̀kan rèso wálé gẹ́gẹ́ bí baálé ilé rèso ṣùgbọ́n tó bá ra ápù ìbọn máa ń lọ mápò ni nígbà tí gbogbo ọmọ àti ìyàwó bá ti sùn lọ́wọ́ àṣẹ ìyọjú ọwọ́ àdó sì ti rúùmù ó tún máa yọjú séwọn ò tí ì jí ẹni tó jáhùn ó fi nǹkan ṣe rẹ̀ púpọ̀ ọlọ́run ò nífẹ̀ẹ́ àwọn ṣùgbọ́n èèyàn ṣe ń náwó kọ́ ní jẹ́ kó wọ́ ìní tún máa jí ó pọ̀ sí àdéhùn tó lọ ni tí ọba ti yọ bẹ́ẹ̀ lọ mọ̀ látòní lọ gbogbo ẹni tí bá ti ń wo owó mọ́wọ́ gbówó yẹn bá pọ̀ lọ́wọ́ ẹ̀ yóò mọ̀ ṣerú owó yẹn ni ọlọ́mọ sì wá lẹ́rú owó kí owó jẹ́rú èèyàn kéèyàn ọmọ rí iná ń sẹ́ni iye owó abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́mọ tẹ̀ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run lòdì sí iná àpà ó sì tún lòdì sí ahun wọ̀ntúnwọ̀nsì lọ́lọ́wọ̀n bá fẹ́ má yàpà níbi ìnáwó má sì tún ya ahun dúró ní kíni o ní wọ̀ntúnwọ̀nsì eléyìí ni ẹ̀kọ́ tí Kùránì kọ́ wa pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀la àmọ̀ tẹ̀síwájú ọjọ́